وعلى أعلى سيئاته في بأسيرا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا يا عليم يا خبير اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí náà ni ìtẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run èyí tí ọ wà nínú sóràtà wà nínú èyí òun náà ni sóràtù Yusuf alayhi salatu wassalam eléyìí náà ni ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà eléyìí tí a ti mú omi ọgbọ́n àti omi òye a ń lékún nígbàgbọ́ a tún ma bá ti ṣe ayé torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ mú ìrírí ni ìdí nìyẹn tí ẹni tí ọlọ́run ọba dáadáa jùlọ ẹni tí ọlọ́run ọba tó dára tó tún wá dára jùlọ nínú àwọn ẹ̀dẹ́ ènìyàn tí ṣe ànádọ́wà Muhammad sallallahu alaihi táwọn náà tún fi padà sínú ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n tún fi sí ìgbésí ayé nítọ́ bá dẹ̀ mú òkè sọ̀kalẹ̀ sallam wọ́n kìí tẹ́gbẹ́ ànẹ́bí wa Yusuf lọ́nlọ́n tó ń ti bẹ́ẹ̀ wọ́n wá sọ̀kalẹ̀ wọ́n wá lo ọmọ mi wọ́n lo ọgbọ́n wọ́n sì lo òye àti hikma èyí tí ó wáyé nínú ìṣẹ̀lẹ̀ náà eléyìn náà tó fún akáfimọ̀ fún ìṣẹ̀lẹ̀ ńlá ni bọ́lọ́wọ́n bá ti ṣàlàyé ẹ̀ pé ashton alcossus bẹ́ẹ̀ náà lórí tí kìí bá ṣe bẹ́ẹ̀ báwo ni àníbí ó ti sọ̀kalẹ̀ lọ bá Yusuf ayé sọ́ra tó sàlám tí wọ́n bá mú nínú ọgbọ́n wọn táwọn náà tún wá lò sọ́lọ́gbọ́n àwọn àríwọ̀ àti bá dé ní àlàyé nípa àwọn ìta kúrò sọ́ọ̀rọ̀ tí wọ́n yí láàrin ànábíwá Yusuf àrí sọ́láàtò sọ́lám àti láàrin àwọn àti ọba kan wọn eléyìí tí wọ́n lè ti dá wọn lójú wípé wọ́n ti di ẹni ọlá

ẹfọkànbalẹ̀ ìtẹ́tíkù nínú ìgbìtì ayé lẹ́yìn ìgbà tí wọ́n sọ yìí dán àárùn ẹ̀rí tí pé kí kòránì ò gbé wá nígbé kí làwọn náà wá sọ ó sì dáwà lójú wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ àbí ò dáwà lójú nígbà tí sọ báyìí fún yàn pé ẹ̀yin ara ni à ní dídá kò sí wàhálà mọ́ ìjà tó parí ọlọ́run máa tún bá ń bẹ lọ́n pé kó forí jìn yín ẹ̀yin náà ti wá bọ́ sínú ọlá báyìí ó dájú pé àwọn náà fèsì kan ah, ṣùgbọ́n gẹ́gẹ́ bí n dáhùn sọ fún wa yìí pé kòrán ẹ̀yìn kì í kíra aláwòye ìjọba wọn náà tíra ní ọ̀tàn bá ẹjọ́ lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n rojọ́ lọ ó sì dáwà lójú pé wọ́n sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ni wọ́n sọ olóyè náà ti mà á ìpè ọ̀rọ̀ dúpẹ́ náà ni bí o ṣe o á ìwọ yìí o abàmì ẹ̀dá ni ọ́ á èmi ò lè gba rẹ́ o ṣùgbọ́n tí ìbá ti bọ́ lọ́n tuntun jù wá lọ onímọ̀ ní jù wá lọ ọbẹ̀rẹ̀ ọlọ́run jù wá lọ lọ́jọ́ kó step down fún láìsí rẹ tí ò jẹ́ kó gba láìsí rẹ lọ́wọ́ wa ṣùgbọ́n kò rán ní ojú wa. ẹnu nǹkan tí ó jẹ mọ́bíká àti ni wọ́n gbé wà nígbà tọ́rọ bá ti wá rí a Yusuf ti ń tojú ìsára rẹ̀ sí wọn nígbé mi náà nìyí ìmì ọlọ́run ti kẹ́yìn ọ̀dọ̀ wa lójú gbé àìlẹ́lú Yusuf gbọ́dọ̀ láti padà sí ilé ìyẹn ibi tí bàbá wà àti ibi tí ìyá wà a gbọ́dọ̀ náà kọ̀ránì ló wà fún wa òun náà tilẹ̀ kọ́ ọ̀tọ̀ ni tá a máa kọ́ òun náà lómi ọgbọ́n tá a mọ lónìí. àyà tó ní òun náà ní àyà 93 nínú Suratu Yusuf atọ́gbé 94 náà máa àti 95 ṣùgbọ́n bí mo ṣe ń wojú báyà náà ṣe rí ọlọ́run ni ó jẹ́ ká yẹn ju 93 nìkan ọlọ́run ṣe rọrùn fún wa. anábì Yusuf alayhi salatu wa salam wọ́n wá fẹ́ pàṣẹ ẹni tí bá ń pèrè ẹ̀ ní ọba àgbé aṣíwájú tí ọba láṣẹ lẹ́nu kó títí lọ ọlọ́bọ́rù kẹrẹ àti adé orí ẹ̀ kọlọ́bọ́ ọlẹ́ aláṣẹ ọmọ wọn lára púpọ̀ ẹ̀ ń bá ti jọba àwọ́jẹ́ kínní àti ọmọ lára torí pé ẹ̀jẹ̀ rẹ̀ máa ń gùn wọn máa ń gùn wọn jókòó síbáì síbáì mọ́ pàṣẹ anábìyí sọfà àìsàn sàlámù. wọ́n wá pàṣẹ náà àbúrò àmọ́ ara ẹgbọ́n ṣẹ́ o ṣe ránṣẹ́ pé jọ̀ kò ní síjọ́ náà lọ́sìn kàwáìwá lọ́sìn kàwáìwá ọmọ a pàṣẹ lórí bàbá ń gbà mí àṣẹ náà ní tẹ́lẹ̀ ní o torí ọlá ló fi jẹ́ gbàgbé ráìtì kankankankan nítorí mọ́ wọn lára jù ní ká máa pàṣẹ ẹ̀jẹ̀ wọn eléyìí náà ni ọlọ́run fẹ́ jálẹ̀ fún nínú ẹ̀kọ́ tòní nínú sóra ìyára 93 أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان ألم يدرك اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين فألقوه Thank you. pàṣẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀kan náà àríṣàṣọ sẹ́lám àṣẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n gbé jáde lẹ́ẹ̀kan náà wọ́n ní ẹ̀wọ́ ìdíhàbù bí kọ́ mi fi hàrá ìdíhàbù bí kọ́ mi nígbà tí ẹ fi jù mí lójú ẹ jù mí sí ǹjẹ́ mo lọ lé oní àlẹ́kùn mo lọ lé padà. ìdá abúrò bí kọ́ mí sí hàdá. ìdá abúrò bí kọ́ mí sí hàdá. ẹ̀wù mi náà lẹ mú lọ lójọ́ kìíní àná tí ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ara ẹ̀gà. ẹ̀wù mi náà lẹ mú lọ lé ní ojú òní náà tí ìṣẹ̀lẹ̀ ọ̀parí. Kí a máa pe Sọ́lá tòlú túfò ní Sọ́lá tòlú Kọ̀mís kò sí jù bẹ́ẹ̀ náà. Èèyàn kọjá rí. Sọ́lá tí Kọ̀mís wà ń náà. Àbí àgọ́ orí ni èsì òsì. náà. Sọ́lá tòlú Kọ̀mís. Ó lè bẹ́ẹ̀. Torí pé kò túbọ̀ mẹ́ta tọ́ba ti wí àwọn yóò ti mọ̀ bí àbùsọ àtàkùn jẹba ọ̀nà ọ̀nà ìsọ́sọ́ kọ́ni torí pé tàwọn tí tàwọn kíìfù ní ká sọ̀rọ̀ súrà ló kọ àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀ tàwọn kíìfù ní pé kó tó pe súrà kan ló kọ kan ọgbọ́dọ̀ rí evidence àwọn kan nínú ọgbọ́dọ̀ mọ̀ evidence wá ní àwọn kan nínú kò ní ìdí evidence láti lè pé a lè pè ní súrà tó lù ọ̀nà anábi yusuf ní ẹlọ ìdàbú ẹ̀yìn ẹ̀rọ mi ń tẹ́ lánàá èmi ní ìrànyìn tẹ́ lónìí báyìí a mọ̀ bèèrè bí ààrẹ ṣe anábi yusuf náà lè di gbádà gan kọ́ tẹ̀lé wọn kan lọ gbé bàbá àtàrà ilé wa ṣùgbọ́n ọlá mọ̀gbọ́n fún ọ pé ayé ọlá má ẹ̀ṣẹ̀ kéékèèké tí ò ní láárí má fi àwọn ọlọ́lá ìṣẹ́ ọlá bá ti gbé fáwọn èèyàn àwọn nǹkan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ kò ní lè ṣe mọ́ even protocol ní bí ó ṣe ó lè wù láti ṣe ṣùgbọ́n ìlànà ìlànà bá a ṣe ń ṣèjọba kò ní gbà láyé ẹnìkan ó ló ń lọ sọ́dọ̀ sultan Sokoto amirul muslimin ní Nàìjíríà onígbà táwọn àlọ́dọ̀ rẹ̀ àwọn wà nínú ilé wọn kitchen room wọn ni táwọn jọ ń sọ̀rọ̀ wọn làwọn máa ń rẹ́rìn yín jẹ́ ń bá wọn sáwádà gbogbo ààrẹ kankan lọ nígbà táwọn wá ṣe tán táwọn fẹ́ máa lọ wọn lọ sọ fún mi pé ẹ bá lè rò pé mo ṣe rírè tí mo bá dé ọ́fíìsì o <laughs> mo bá dé ọ́fíìsì kó tó rí mi gan bóyá jẹ́ mẹ́ta ọ̀sán pààrà mo ń sì jẹ́ wọlé ọgbọ̀n máa rábàbà ní ọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì nígbà bá sọ ọlọ́bàdàn ọwọ́ ọ̀rọ̀ lẹ́ ọkọ̀ líle padà mo wà lérò pé tọ́ba wá bá mi lọ́fíìsì máa rẹ́rìn sí ọ ọ̀bọ̀n náà àtẹ́rìn rínrin fún wa nínú tí wọ́n fi ń ṣèjọba èyí ò yí wọ tí wọ́n máa yẹnu kàá kàá kàá kàá kàá ẹ̀rìn sí wọ́n ti jọba mo lọ sí kọ́nfẹ́rẹ́ǹsì kan ọba díẹ̀ kan náà ọmọ ọba mọ́mílá pẹ́tẹ́rà àwọn ọdún sọ̀rọ̀ bí yá nínú ìdíkí dárúkọ ọmọ ọba náà ẹni ọlọ́run ẹni ọlọ́run tó fẹ́ràn Islam

àti wọ́n mú márùn tí a mọ̀ pé àwọn ní ọjà àjù láàrin bí ọgọ́rùn méjì ènìyàn wọ́n fẹ́ mú ìyàn márùn tó dáa jù ṣùgbọ́n kì í ṣe dídé sí dídé nìkan kan náà wò ní tó ọkọ náà tó jẹ́ pépà tó uh, and and submit àti bó ṣe present àti bó ṣe n dress àti bó ṣe hùwà ṣé wọ́n lọ dá sí àbọ̀ hẹ́pọ̀ àwọn lórí àwọn tó ọmọ ìlú náà ẹgbọ́n mọ̀ pé ìwọ nìkan lórí ààrẹ kọ́ntì rẹ̀ kọ́ntì míì ló tún máa wà ní Ghana ìníkan Australia ìníkan eh, China ó àwọn ọmọ China anáwà tọ́ wọ́n wá wo ẹni ọba náà wọ́n tẹ̀lé wa káàkiri gbogbo dáhùn lọ ló fi dé yàn látò ó ní àkókò yẹn ti sílẹ̀ gbogbo nǹkan ayé òun ò sí tí mo fẹ́ mú jáde nínú ẹ̀ òun náà ni pé gbogbo ní thirty days ta lò alọ́gbọ̀njọ́ mẹ́ kò rí ẹ̀rín kan báyìí nǹkan tó sì ń pààyàn lẹ́nu wà nínú tẹ̀ torí pé àwọn èèyàn míì wà ní àwọn ọ̀rọ̀ tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ báyìí rẹ̀ rẹ̀ rẹ̀ tí ó pààyàn lẹ́nu tàbí kó react bákan ní ọ̀sán tí òun wá dápa ẹ̀rìn mọ́ra tí ọ̀gbà mọ́ ìta búṣe ń ta bó ẹ̀rìn kàkàkà ìwọ kò ní rẹ́nu mú afọ́tẹ́ nìkan mú ní àǹtí ah, ẹni ọ̀n bínú ni àyè àbínú rẹ̀ ògbè sí dáǹtì àwọn ìkan náà àwọn ara wọn náà ni ah, àwọn ìlànà ní kí wọn yẹ rẹ́nu. olùsọmọ tí a bá rí alimẹ́ríkà Abdullah tó kú rahimahullah ta'ala kò síbi tí bàbá yẹn lọ sí wọn ní ìjọ lọ bí ẹ̀ máa lè dé lẹ́bùn yẹn kọ́ mọ̀ pé wọ́n ti ṣe bàbá ńlá tírénì fún ọmọ pé wọ́n ti jẹ́ kó wu nǹkan tí máa ń pààyàn lẹ́rìn kọjá tí wọ́n ń nǹkan kí àìsí kọ́sàn ìfọ̀ ọ̀gbọ̀dọ̀ rẹ̀ ẹni tó lè gbé ẹ̀rín nì láwọn àyẹ̀dẹ̀ jẹ́ sí pé bàbá ẹ̀rín ló kọ rẹ̀ jẹ́ tí gbogbo dẹ́yìn wá ń sin ní àpá rẹ̀ bí wọ́n ti ṣe tírénì fún àyẹ̀wò ìmọ̀ gbogbo àwọn ti tírénì fún àbáyàn náà wọ́n fi kọ́ wá máa wo nǹkan ẹlẹ́rìn ó sì gbọ́dọ̀ lẹ́rìn yóò máa wò wọ́n lọ lẹ́nu bóyá oṣù mẹ́ta ní òfin ṣe kọ́ọ̀sì yẹn gan lọ́dọ̀ kọ́ọ̀sì má rẹ̀ <laughs> kọ́ọ̀sì má rẹ̀ ó yẹ lẹ́nu bẹ́ẹ̀ ni protocol ni ìlànà ìjọba ni anábì Yusuf ààrẹ ìsọ́láàtò ọ̀sán ó ní à èmi ló yẹ kí n lọ bá bàbá èmi náà lọ yẹ kí n lọ lé kí n tẹ̀lé yín lọ lé ìbèhà ní ìjọra kò jẹ mọ́ ìlànà ìjọba wa tí kì bá ṣe bẹ́ẹ̀ yóò lọ. ó ní ẹ wá lọ pẹ̀lẹ́rù mi wọ́n wá mú ẹrù wọ́n wá fi lé wọn lọ́pẹ́ ìlàbù ẹ wá lọ bí kọ ní ìsì pẹ̀lú àtọ̀ mi ara tó dá tó báyìí. ẹ wá mẹ́rù mi lọ ẹ wá mú lọ ẹ wá mú lọ kí ẹ bá wá mú lọ dáhàn fà. Hmm, àtẹ̀rẹ̀ kejì àti alákọ̀ọ́kọ́ ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì fàárùkúhù aláwájẹ́ ní ábìnrin ala aláwájẹ́ ní ábìnrin tẹ́ẹ̀bá ti délé tán kọ̀wá sọ fún tẹ́ẹ̀bá ti lọ tẹ́ẹ̀ ẹ̀yìn ń dùn bàbá ojú ń dùn bàbá èwo wá ń rin ànábì Yusuf fòkàn dámi lóhùn ojú ojú lọ bá ara ó ní àìsàn tó lágbára ní àtúntò wípé nínú kìtì èèyàn odi nínú kìtì èèyàn fọ́ a máa béèrè pé èwo ni nínú kìtì èèyàn odi nínú kìtì èèyàn fọ́ ọlọ́mọdé kankan ti wá o wọ́n á mú kàn bẹ́ẹ̀ a mọ̀ pé ibi ìfẹ́ ọkàn kan bẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ kankan bẹ̀ ṣùgbọ́n wọ́n ní ọmú kan ni èwo làwọn èèyàn mú ọlọ́run ní jẹ́ kọ́sẹ̀lẹ̀ sáwọ̀ àwọn èèyàn lápò èwo làwọn èèyàn mú ń gbọ́ àwọn kan létí ni àwọn èèyàn mú kí lọ́wọ́ á fà á tó fi jẹ́ sí pé etí ni akọ́kọ́ fẹ́ ṣé nítorí òwe Yorùbá bí ojú ni ọba jẹun á dà lẹ́ẹ̀kan kó tún sàn. Eh, nǹkan mélòó ló ń bojú rí sọ fún mi eh, nǹkan mélòó ló ń bojú gbọ́ jọ ah, bó ṣe wà nínú ìsìn ọ̀rẹ́ yìí rẹ ṣùgbọ́n àwọn gbẹ́yìn rẹ àwọn gbọ́wájú rẹ àwọn gbọ́tàn rẹ àwọn gbóṣì rẹ ìkànnì ìkànnì ẹ̀ ah, ẹni tí kọ̀bárì náà ó lè lẹ́rìn pẹ̀lú etí ẹ̀ ẹni tí etí ẹ̀ bá di oní àlè kẹ́kọ̀ọ́ pẹ̀lú ojú ẹ̀ ṣùgbọ́n tójú ẹ̀ bá rí nìkan ló tètè kẹ́kọ̀ọ́ ẹni tí orí na tó bá létí ó lè máa lẹ́rìn pẹ̀lú oríṣiríṣi nǹkan tí wọ́n máa gbọ́ láti fi tó jìnà àwọn kan ní oríṣi tọ́lọ́wọ́n ọba kọ́kọ́ dá fún wa má dá wa nù ya wa kí ló pẹ̀lú nígbà mo ti dọ̀rọ̀ ẹjọ́ sí etí ní oríkì ara yìí etí ló kọ́kọ́ jáde ìyẹn náà ni hikma ti ń bẹ́ ń bẹ́ tó fi jẹ́ sí pé bí ẹ̀bí àdíje rẹ̀ ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ ibi tí ìyàbá kọ́kọ́ dáyé kílẹ̀ kọ́kọ́ ti fi létí ọ̀tún ẹ̀ pè wọ́n sílẹ̀ àdíje náà wọ́n ti rojọ́ lórí òun náà fi ikọ̀ ọmọ ti dájú pé ẹ̀bà yìí fún un tòmọ́tẹ́ tí náà ti àdánù pé kí ọmọ dáa bí náà ọ̀rọ̀ ń bẹ lórí àdínsì náà àárín ní ìtọ́fà tí wọ́n fi níta bá kọ́kọ́ bímọ sáyé kí lákọ̀ọ́kọ́ ti fi etí lákọ̀ọ́kọ́ kí nǹkan sí láàkọ́ pé orúkọ ọlọ́run sí wọ́n wá ní ọmọ etí ní kọ́kọ́ fi gbọ́rọ̀ kó tó máa sẹ́ǹsì pẹ̀lú ojú ẹ̀ alimoyim kábàtì àkáàkiri bí táà ti lọ láàrin gbé ojú ìṣẹ́gbẹ́ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn dùn bàbá ṣùgbọ́n ojú ń dùn bàbá bá kan alábìlú tó wá sọ pé iṣẹ́ ẹlẹ́ẹ̀kì gàṣẹ́ ẹlẹ́ẹ̀kì tí mo fẹ́ pa ní ni pé fàálùkù ẹ̀jù síwájú ẹ̀jù síbi iwájú ojú bàbá mi wọ́jì ní àbí ìdí bàbá ti ń lónìí o bàbá tèmi aláwájé sí àbí ẹbí kan bàbá mi lójú yẹ bá ti fi nǹkan náà kan bàbá mi lójú kí ni ó tẹ̀lẹ̀ yá sí bá sí rọ yóò wà bá mi lẹ́nu náà ìyá ti bá fi ń rọ bẹ́ẹ̀ tí ń fi ń kojú ẹ̀ náà ní ọkọ̀ pàpà parada nìyẹn yóò sì jẹ́ ìjìnlẹ̀ rẹ̀ kan yá. ojú bàbá mi ò jẹ́ nítorí náà padà. Ah, wọ́n ní àyà ibi wa ibi àmì náà bí wa Yakubu ojú wọn fọ́. èyí pé ìyàbà fi rù kì bá fi kó ti tẹ́lẹ̀ àmà tẹ́lẹ̀tẹ́lẹ̀ hmm. ọ̀rọ̀ tí Yusuf rẹ̀ sọ yà áyì sẹ́lám ó bí wáyé pé o náà ti ní pọmíṣàn pé ojú bàbá ti gíní oṣù. àti ẹlẹ́ẹ̀kẹta wá ní pé tí bàbá bá ti rí náà tán. wà á tún ní ìdílé ó ń túmọ̀ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ ọ gan bí ó ti gẹ́ni yọ fún ẹ̀rọ ìgbìdá náà pé ó ti yá o ọmọ tó sọ́là mi ọmọ tó sí ojú mi gan ni rẹ̀ ọ̀rọ̀ ni wà tú ní ibi àhàlẹ́ ajé máa ń wà tú ní ibi ajé máa ń ẹ wá kó gbogbo ara lé yín wá lápapọ̀ wọ́n ní wọ́n tún máa

òun máa ẹ̀rì lókè wà dúró ní ìjọba ìjọba àwọn ní alágbára ọ̀ níbi ìtọ́jẹ máa ru agbára báyìí kọ̀sẹ̀ tó lè máa sọ báyìí níbi ìdíbò ààrẹ ṣe báyìí tó yára gbogbo ẹ̀yẹ bí ìyẹn máa kó bọ̀ wá ìtẹ́jẹ̀ hmm, tẹ́ mu ó ti wà ńlẹ̀. anábì tó sọ ịwa wá tó ní níbi ààrẹ tó ń máa kó gbogbo ara alẹ́ yín bọ̀ wá sọ́dọ̀ mi eléyìí ni àṣẹ mẹ́ta tí anábì pa ayé tó láàrin yìí àṣẹ ni kìí ṣe àṣẹ gbígbóná. Èyí àbáwọn, torí àwọn aláṣẹ náà tí àwọn olórí wa nàìjíríà bá pàṣẹ ní ìsìn pé tó gbogbo ọmọ nàìjíríà lẹ́yọlẹ́yọlẹ́yọlẹ́yọlẹ́yọlẹ́yọlẹ́yọ torí pé ẹ̀sìdìyà láti bí oṣù mẹ́ta pẹ̀lú catholic àti nǹkan tí ń dára láàmú gbogbo ọmọ nàìjíríà mo fi wá àmójúkú oyin o gbogbo ọmọ nàìjíríà àti ìtẹ́sẹ̀sẹ̀ bí lónìí tí mo ń sọ̀rọ̀ yìí gbogbo oyin mo fi ní one hundred one hundred thousand naira àṣẹ náà ni àbí sáàṣẹ tó gbóná ni àbáṣẹ tó gbóná ṣùgbọ́n twenty thousand is maximum tọ́wọ́ bá fẹ́ gba owó ní báńkì ọ̀gbọ́dọ̀ gba ju twenty thousand lọ sáàṣẹ ni àti ìdáṣẹ tó tutù àbò gbóná ó gbóná ni àwọn ìjọba méjèèjì ni wọ́n ní ṣùgbọ́n àwọn ẹlòmíràn Yusuf àríṣọ́lá sọ̀rọ̀ sẹ́nà àmà àtẹ́gbẹ́ wọn bá ń gbé àtẹ́ mẹ́ta tuntun torí wípé tí mo sọ fún wa lánàá náà jẹ́ bá ní wọn náà ẹ kókó wo àti bàbá àdìyá rẹ máa bọ̀ wá ní Canada ní ìsìn kódà tọ̀ràwí rẹ tò ní yìí ọwọ́ pé ẹ má sì fi jà kí tán ẹ jẹ́ àkiri ara ẹ kí wọ́n fẹ́ fi dúpẹ́ bọ́lọ̀ ní ó ní káyì máa wòlò bẹ́ẹ̀ àṣẹ tútù ní ẹni tó wà ní òsì wọ́n lẹ́mọ̀ bá ní ọlá ẹmú ẹwù mi lọ ẹwù ìtúnṣẹ́ẹ̀wù ẹwù náà ìṣẹ́ẹ̀wù tóbi nípa alukóhù ẹ̀jù ẹ̀ǹgẹ́ tí ò wúwo ní àmà kẹ́kọ̀ọ́ mẹ́ ẹ̀wù ọgbọ́dọ̀ máa wúwo ẹ̀wù bá ti wúwo ẹ̀ má pèlè ẹ̀wù mọ̀ ẹ̀wù ẹ̀wù lélẹ́ òun lọ́rọ̀ àbáwọn eléégún ní ìsìnkú á wọ kíní wọn tọ́rùn tọ́ba ní eléégún wọ ẹ̀wù ọ̀gbà eléégún wọ kíní ẹ̀kú ẹ̀kú ẹ̀kú ló pè é lórí ẹ̀wù ọgbọ́dọ̀ wúwo lọ́wọ́ ti di pé ti di wàǹwà wá wá tó ti di àwọn òdìkó rẹ̀ eléyìí tí mo wọ̀ sórí eléyìí kì í jẹ́ eléyìí tó ń wò ó ti di jùbà ó ti lè pè ní gíní mísílá wọ́n bọ̀ ní kọ̀míìsì lélẹ̀ ọmọ lárúbáwá sọ̀rọ̀ eléyìí ò dé jù àbí bí mo lárúbó lóbó mo bá ti tilẹ̀ kí n jù ú mọ̀ ẹ̀rọ ẹ̀rọ yóò ti yóò ti yapa ṣùgbọ́n ìwúrà á jù ọba ti di báyìí pé hmm. ntí ànábi Yusuf gbé pé fún wọn ṣe ìṣẹ́rù àìsàrà tí ìṣẹ́rù nǹkan kékeré ní àṣẹtútù ní àti àkọ́kọ́ ilé ha mú un bí ọmọ ẹ̀rọ mẹ́wù mi lọ àti àkọ́kọ́ ní ó ti bù wà á lù fà á lù fún un. ọlọ́pàá bá ju nǹkan tí wàá jẹ́ wàhálà kò sí wàhálà ń bẹ̀ ah, tó ti wá mọ̀ fún tó ọba jù yìí rìsọ́ọ̀tì ẹ̀ lágbára pọ̀ ah, náà ní ọdún tẹ bá ti jù sójú ẹ̀ báyìí yóò rí yàn àwọn fi síwájú ojú ànábì wa ti àkú àrísọ̀rọ̀ àṣírí ni ẹ̀rọ yìí ká fi ń tèmi ẹ̀ kí ẹ lè ní mọ̀jísà ni iṣẹ́ ìyanu ní ìyẹn ọba sọ yíyan níwájú báyìí tuntun àmọ́ ọdún ẹlẹ́ẹ̀kan rẹ̀ ọba wọ́n ní fàárùkù wàhálà òfin àtẹlẹ́kẹta wà. ahlikum ajma'in àti tútù náà ẹ máa kó bọ̀ wá ẹ kúrò mẹ́ náà eléyìí òun náà ní nǹkan mẹ́ta tí àwọn ìwà yìí sọ́fà àyè sọ̀rọ̀ àtúnṣe náà pọ̀pọ̀ àwọn aláṣẹ wọ́n dẹ̀ ti gbéra bí wọ́n ti ń sọ fún ọ náà ni wọ́n ní ẹ́ ta ni ó rí ọlá tí ò ní ṣe kí ni tí ò ní jẹ tí wọ́n lè tó bá wọn ó dá lójú pé àwọn ò lè tó bá wọn àti àkọ́kọ́ eré àbú òkú ọ̀pẹ̀ ìgbé ara àti ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbè àti ọ̀rọ̀ àtẹ́mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní kìkan papọ̀ ìkan dáwà alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì gúrùpù kan náà wọ́n àjọ wa ìyẹn ni pé àtúnṣe ẹlẹ́ẹ̀kẹta ìgbàdàn ọ̀gbọ́n kí làtúnṣe ibi ha bọ́ bí pàlú ní fi ha dá ẹlẹ́wù mi lọ ẹlọ tuntun tó bàjẹ́ ṣe kí lọ́ bàjẹ́ ojú bàbá wa tẹ́ bá tún ṣe tán ìgbà náà ní kẹ́ wá gbádùn ọlá wà á tó. wà á tó mú ẹ̀rẹ̀ ìdí àmì ní kò ń bá ẹgbẹ́ náà.

kọ́mọ́ bá ti fọ́tọ̀ rárá ṣùgbọ́n àjọ tí ó dà yóò pé mọ̀ bá ju oṣù mẹ́ta sí ìsìn ti parí àjọ yẹn ní tòwá sí ẹ̀ ọ̀hún àwọn oníṣẹ̀rẹ́ à ní máa ti kọ̀ wá ní ìdùn wọn ní járe olùmọ̀fàṣí yóò kọ́ ti dẹ̀mọ̀ àlá jáde lè lọ aburú là kọ́kọ́ sì kú ònà kátó wá máa fa òòrè aláàbò Yusuf fásitì láàrin orí ní kí ẹkú alé yín wà àti bàbá àti ẹkú wọn wá kán máa jẹ gbádùn ní Egypt ní mísọ̀rọ̀ níbẹ̀ ṣùgbọ́n kẹ̀ẹ̀tọ́ kó wọn wá ẹ jẹ́ ká kọ́ tún ṣe kásà tún ṣe ń di ọba kí ni nǹkan tó bàjẹ́. ìlànà àbúrò ìlànà ìlú ìlànà àbáyé. hikma nìyẹn ọgbọ́n àtòrí nìyẹn ìrìn pé wọ́n tún lé ṣe wọ́n tún tọ́ bàjẹ́ wọ́n tó wá fa ntọ́da nínú òfin Islam gbogbo nǹkan tó bá bàjẹ́ lákọ́kọ́ tún ṣe lẹ́yìn ìgbà náà àwọn àti máa ṣe tuntun ọ̀nà tó bàjẹ́ pọ̀ àtúnlà mi ìṣíjọba náà máa kẹ́kọ̀ọ́ ń gbélé náà ìdọ́wà ńlẹ̀ ní jẹ́gẹ́jẹ́gẹ́ ìfónílájú àwọn kan wá wà ńlẹ̀ tí ò sí ìyẹ́ tí wọ́n tún la tuntun mi torí wípé wọ̀tábẹ̀ eh, fi lè campaign tiẹ̀ ẹ̀yìn tó ti bàjẹ́ tá a fi rìn tá a gbádùn ìkọ́kọ́ tó fi náà tẹ́ǹtì aṣọ rẹ ọya òróró náà àbí wọ́n tún wá ń tẹgbẹ́ club àbí ẹgbẹ́ kìíní kankankan wọ́n wá ń yẹ má sọ tuntun àbí wọ́n ní ẹ̀bá tọ́ra sọ tuntun ẹ òróró náà yìí tọ́jà yìí oṣù òróró dá fún tuntun wọ́n sì há òfin òfin dáadáa kọ́kọ́ tuntun ìtọ́bà jẹ̀sí náà tó tó lè gbé ọ̀rọ̀ àwọn mẹ́rin ìlú ẹ̀ ní ànádùwà Yusuf tẹ̀ láàrin ẹ̀ṣọ́ àbúrò torí di eléyìí bẹ́ẹ̀ báyìí ní ànádùwà Yusuf pàtẹ́mẹ́ta àtẹ́mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlá sí lọ́jẹ́ ṣùgbọ́n ìtọ́kẹ́yìn níbẹ̀ náà ní ìgbádùn méjì àkọ́kọ́ ọjẹ́ atọ́nkàṣe ẹ̀wù tí wọ́n wá mú lọ yìí tí wọ́n fẹ́ máa sàlàyé tí ó fún wa lórí ẹ̀yìn wọ́n ni wà hákàdá Àkọ̀rí kọ́lú fún ìrìn ọ̀bẹ̀. Ẹ àwọn ìní àti kọ́kọ́ sọ nípa nílùú Yusufu tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yọrù sọ́tù Yusufu ayà kọkànlá, àdáyà kejìlá. Àwọn síkò àárín rẹ̀, àwọn ìní àkọ́kọ́ ti sọ ọ̀rọ̀ tọ́pọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa nílùú Yusufu, àyíṣọ́ra àwọn náà ń darí ẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ń pàṣẹ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ìsìn wá jẹ ń pàṣẹ lójú aya eleven and twelve wọ́n ní kọ́ọ́lù yá Ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ń sọ wáyé له لناصحون وإنا له لناصحون wọ́n sọ bá ń fún mẹ́mù ayẹ́lẹ́ kejì láwọn sọ pé pé ààbò ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń pàṣẹ fún ọwá rẹ̀ tí ń pàṣẹ nínú àyàtà wa ní ìsìnà ọwá ń sọ níbi pé èyí wà tó ní ìyá ní. ilhabu bí kọ́ ní ti hàdà ilhabu mẹ́nìhùn mùsàlì wọ́n náà ti àwọn òun ni a máa sọ̀rọ̀. kí ni a ń pè ń kọ́ mi ni. kí ni ẹ̀wù léyìí ẹ̀wù lálùbáríkà ah. ó bà sílé ara nàám wọ́n ní wọ́n ní kìí ṣẹ̀wò òyìnbó bàbá tó fi gbọ́ ààrẹ ah, gáàsì wọ́n bá pé ẹ̀wù nù sẹ̀ríà ìtẹ́jú tó bá wọ̀ ó fi kírun tó gbọ́ mi yé báwọn ah, alkọ̀mí àṣẹ́rẹ̀ kọ̀míṣù tí àwọn bá wọ̀ lọ́kùnrin ó kì í yẹn ni pé yọ kọjá wọn fún ẹ yóò bò tán rẹ ẹ̀wù nígbà náà nù ayé lọ́bàjẹ́ tí wọ́n fi ń rán gbogbo ẹ̀mí ní títẹ́ ní kankan kàtà wọ́n fi tó kùn mọ́kùn tó kùn mẹ́gbẹ̀ẹ́ sí gbogbo apá ọ̀yọ́ ta kankan hmm. ẹ̀yin lẹ́dá yẹn ẹ̀wù tí àwọn ará wa àwọn ànábì ọlọ́run tó ṣáájú wẹ̀wù àwọn ànábì ọlọ́run tẹ́ o. má wọ ẹ̀wọ̀ àwọn òyìnbó má lè látàbí ṣẹ̀dí ìdágúnlélé kí ó fi tún rẹkọmẹ́ǹdì sẹ́ẹ̀tì fáwọn ọmọ rẹ̀ lè látàbí ṣẹ̀dí ìdìbànújẹ́ ní ilé kí ó jẹ́ tí ń kọ́kọ̀ọ́ àárín àti kìnìún pé ṣáàtì náà wọ́n àwọn ọ̀dọ́ ẹ̀tọ́ sùn ṣáàtì nǹkan ni ó ẹ̀wù ti ṣẹ̀rí ìwé ẹ̀wù náà ni wọ́n wá sọ pé ilé àbú àwọn àwo lọ́lọ àwọn àwo ni ó mú ẹ̀wù lọ gbogbo wọn ní lọ lóòótọ́ àwọn ẹ̀gbọ́n ànábì Yusuf wọn ní apàdà lọlé ṣùgbọ́n ta lọ mẹ́wù lọ́wọ́ lọ. ìbáwọn ẹ̀gbọ́n rẹ̀ ni wọ́n mẹ́wù lọ ni àbílẹ̀ ànábì Yusuf fún ẹlòmíì lọ́tọ̀ pé tẹ̀lé wọn lọ́wọ́ àwọn ilé yìí ọkàn mẹ́ọ̀balẹ̀ ti hàn tán abá fún ẹlẹ́bùdíyìn tí wọ́n lè má mú délé mọ́ wọ́n lè bọ́ sọ́dọ̀ lójú ọ̀nà tí wọ́n ti ní aṣọ mi ní wọ́n ti pàṣọ mi parọ́ ní àná nítí wọ́n fi rán wọn àti wọn fi wò wọ́n ní wọ́n lè ìtọ́ hàn ní pé àwọn náà ni wọ́n rán lọ pẹ̀lú àwọn ẹ̀rí tó fi ní láti rí ibà àlẹ́ yìí kò mìíràn ó ti há dànù ọgbà àwọn ọ̀ràn tí gbogbo tó ti lọ bá àwọn alálẹ́ máa rántí pé ẹ wo kò dáadáa o tó ọ̀nà ti jẹ́ kiri àná ẹ̀wù náà wọ́n mú wálé o tó tún wá bẹ̀rẹ̀ wọn àbò èmi ò ní síkọ̀ ní ọgbà wọn bọ̀ àwọn ìbí tó gbàgbé látẹ́sílẹ̀ bá rí gun rẹ̀ kò sí nǹkan kan mọ́ òní náà ni àyẹ̀wò náà wọ́n ti wà yẹn fi máa tún wá ba látẹ́sílẹ̀ wọ́n ló fi yàrí pé àwọn ni. tọ́ wẹ́ẹ̀sán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé sí kò sì sí pé anẹ́bí yusuf tó ń rán ẹlòmíì mọ́ wọn pé ẹ̀yin náà bá tẹ̀lé wọn bí olùsọ wípé tí wọ́n yé délé kí nǹkan kan wọ́n bá tẹ̀sí wọn. wọ́n ló ní ṣe o kọjá sí pé anẹ́bí yusuf fẹ́ lòmíì tẹ̀lé wọn lẹ́yìn tó tẹ̀lé wọn lẹ́yìn. pàápàá jùlọ àyà kan tó wá lẹ́yìn àwọn àyà tá à ń ké lọ́wọ́ yìí tí wọ́n ti dárúkọ ẹnìkan bẹ̀ tí wọ́n pè ní bàṣírù àbí àyẹ̀rì bá sùúrù ń bẹ nìjẹ́ máa wọ́n àyẹ̀rì bá sùúrù ẹ̀yìn Yorùbá lẹ́bàá jẹ́ òkè tí bá sùúrù kò àti máa sọ pé ẹni tí ọ̀rọ̀ sẹ̀sìn dáadáa tí wọ́n bá sọ lóko rí lẹ́ẹ̀tọ́ rí rẹ̀ tí wọ́n sọ ń jẹ́ tí wọ́n fi gbé Bashir ṣùgbọ́n kọ̀ bá kírun ẹ pé ẹ̀kí ló kọ rẹ Bashiru ló kọ rẹ ń jẹ <laughs> Bashiru sí pọ̀ lóòótọ́ tó o ní àyà sọ́dọ̀ tó Yusuf àyà 96

òun náà ni ayàtọ̀ wáyé pé fàlámà ńgbà tí ó pèsè à ń jẹ́ àlìbàṣírù ẹni tí ń jẹ́ bàṣírù bá dé tó kọ́ ni àbí ìròyìn tó bá yẹ tó borúkọ kọ́ ni ayé pé bàṣírù tẹ̀lé wọn yìí ṣe bàṣírù o bàṣírù tẹ̀lé wọn tẹ̀ ẹni rí làwọn bàṣírù tẹ̀lé wọn lẹ́ wọ́n ayà ẹ̀ ń ó lè kó máa fún wa lára yìí pé ẹnìkan tẹ̀lé wọn ẹni tó tẹ̀lé wọn náà ni wọ́n fún ní aṣọ ẹ̀wù àwọn akẹ́kọ̀ọ́ máa mọ́ mọ́pẹ́ láti ọmọ ẹ̀wù lórí aṣọ ó kó ẹ̀wù àti ṣòkòtò àti fìlà ó kó sí àwọn ni wọ́n fún ní ẹ̀wù wọ́n ní kó ṣe ṣe bẹ́ẹ̀ ò ṣùgbọ́n wà láàkùn àwọn náà là ń tú àwọn náà là máa ràn máa gbọ́ wọ́n kọ́ alẹ́ fún aláìsà pé bàṣírù kankan ò sí lọ́tọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà nìkan nù wọn ń jọ kí wọ́n ti fún lásán pé kọ́ máa mú lọ lé ló ti gba oyè kọ́ máa jẹ́ bàṣírù ìkan náà àwọn ẹ̀gbọ́n wọn náà ni wọ́n fún ní ẹ̀wù tó mú lọ nítọ́hàn jùlọ bàṣírù yìí sí èèyàn mi ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dí àwọn ẹ̀dí tá a mú wá mi ó tóbi mẹ́rin àti mẹ́ta sáàsì mọ̀ pé kì í kò fẹ́ni kàtà tí ń jẹ́ bàṣírù lọ́tọ̀ ìkan nínú àwọn ẹ̀gbọ́n náà ló ń jẹ́ bàṣírù alákọ̀ọ́kọ́ nínú àwọn evidence táàfi máa fi fura bẹ́ẹ̀ ni kò fẹ́ni kankan lọ́tọ̀ àwọn náà ni wọ́n lọ àwọn náà wọ́n yẹn ju ara wọn ọ̀rọ̀ tí yàkú bùsọ ní àyà 96 yẹn nígbà tó rí ìnà nígbà àlùkọ́hù aláwẹ́kì nígbà tí ló fi aṣọ yí lójú padà tó rí nà kí lọ sọ. tàbá lọ́wọ́ ẹ̀kọ́ máa bá sọ̀rọ̀ ilé tí ẹni tí ọmọ ìdí ọ̀rọ̀ ní wà máa sọ bí alámọ́ akólélà kún. Ìmú mi ní ìlú àyàwó ìlànà ẹ̀kọ́ ń fi yíwá yí pé ń tọ́mọ̀ bí ọ̀rọ̀ ni wọ́n bá sọ̀rọ̀ àwọn olóṣùmọ̀ bí ọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n ànábì àfà ànábì yóò sọ̀rọ̀ fún àríṣàlá tó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì. Hmm. gbogbo ìtàkùrọ̀sọ ọ̀rọ̀ tí ń bẹ láàrin ànábì Yusuf àti àwọn ẹ̀gbọ́n rẹ̀ yìí kẹ́ńtì ìjẹ́lẹ́ mọ̀ pé tí gbangba àfínrín ti ń tọ́ni àti special conference room ní ẹ́ ti ń ṣe mi ọ̀gbọ́ lè ṣe gbangba. Ah, èyí tí ìṣirò kèdè kéèsì gbangba. síbẹ̀ náà nígbà tó wá dúró ní èdè àdékùn ọrùn ajé máa rìn síbẹ̀ náà nígbà tó rán yóò ráwọn mínísítà àwọn kọmíṣánná náà pé ara jẹ́mi náà kọ lẹ́tà sára àdúgbò tèmi náà wá dúró ní èdè àdékùn yóò ráwọn ẹgbẹ́ rẹ̀ kan gbé àwọn ọmọ tẹ̀lẹ̀ ọ̀gá ti gbogbo ara ilé náà máa bọ̀ ẹjẹ́ pé àwọn ará yọ́ ọ̀bà yọ́ àfẹ́t tí wọ́n ní gbogbo treatment tí wọ́n ti yẹn gbogbo àlàyé conversation yẹn wọ́n ní kùtù bàbà inú kọ̀rọ̀ ni a ti ń ṣe tó bá wá jẹ́ bí kọ̀rọ̀ ni ajẹ́bí pípò nílò kó fẹ́ni kankan tẹ̀lé alẹ́yìn ó tún jẹ́ àpẹẹrẹ kejì tá tó fi lè sọ fún àríwé albashiru ikhwatu yusuf náà ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ tẹ́ ń sọ yọ̀rọ̀ fámìlì lásán yóò ti wá ṣe yóò àtú ìdílé ẹ̀ síta kò tó bá ti fi yẹn lé wọn lẹ́yìn à ń tẹ̀ wọ́n rí gbogbo tí ń ṣẹlẹ̀ nílé kò sí ẹ kó rí. Sàmá kí á nàdà ó. Olú ni wọ́n lọ gbé bàbá àti gbogbo ẹbí ni wọ́n kó wá. Tẹ́ni tó jáde wọn bá ń bẹ́nu ẹbí ẹ̀gbẹ́ wọn gbèdé. Ìyẹn ṣe báwọn máa kẹ́kọ̀ọ́ ilé ìwọ náà tó ṣe ìtọ́ jẹ́jọba ọba bẹ́ẹ̀ sí nǹkan lójú ẹ máa ti ní ẹbí rẹ má lò dírẹ́fà rẹ ti máa ń gbé ọlọ́bí iṣẹ́ má lò ọgbọ́n bá ẹbí ẹ bẹ́ẹ̀ sí nǹkan eh, má lò dírẹ́fà ti máa gbé ọlọ́sí dírẹ́fù ni máa gbé ọlọ́sí bí àwọn òkèsàn gọ́ọ̀mẹ̀ntì. ṣùgbọ́n òṣìṣẹ́ rẹ tẹ́jọ́ ń ṣèjọba lọ́wọ́ á jẹ́ kórìíra sí gbogbo <laughs> gbogbo kàràǹfò rẹ tán. Ah, ọ̀tán ọjà bọ́ wájú ẹ̀ ó lè ní ìmọ̀ tó gbogbo àwọn nǹkan yẹn ìlànà ìjọba yìí ẹni tó bá fẹ́ ṣèjọba tó sì fẹ́ ṣe dáadáa tó sì fẹ́ ṣe káṣẹ ọmọ jẹ káṣẹ ọmọ pa tó bá sọ̀rọ̀ kan ọdọ lóhùn tó bá ṣe tó bá wù báyìí láti wọn ti máa ń tó ń sọ ìjọba ọmọ àlọ́bà náà. Mhm. sàrà sàrà. ẹ jẹ́ àwo pẹ́sà gámìnà yẹn anábì yakubu ọ̀sán anábì yusuf sọ pé ìdáhàbùn òbí kọ̀mí sí hádá fàálùkúhù aláwọ̀ṣe àbí yàtíbà sí ọwá ní wà tó ní sáà gbàgbé pípa ní àmì ìbẹ̀lọ́dọ̀ àwọn àmàbẹ̀rẹ̀ sí èṣe tí ọ̀rọ̀ rán bàmíàmì náà kò wọ́n náà lọ kéde nítorí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣùgbọ́n fọ́ lọ nítorí kó lè ìdùnnú ìbànújẹ́ bàbá wa ká ní pé 100 ni èmi kó 70 ìwọ náà kó 30 kó tiẹ̀ kọ́kọ́ rí ọ náà tó nípa ọlọ́run lọ́lẹ̀ mi ó lè mọ́ lè sí ìdọ́dọ̀ mi tí ó fi kú òlàyé bá ìwọ́n sí ẹ̀tẹ̀ láwọn ẹ̀gbọ́n mi lọ náà kí bàbá ó ṣe kọ́kọ́ rí alhamdulillah mo ti rí bàmí àmì ó sọ pé fata hasa sọ ní Yusuf wa wà

e, sọ fún ẹ̀jẹ́ ń pè níjọba ó ní píríncípù tí ó sì ní lánàá. Náà làwọn máa pè ní wọ́n pè ní A ti mọ̀ kan kan láyé ìgbà kan lẹ̀ wá ń bí náà àti Yorùbá Ó ti parẹ́ pé ń lò náà lọ́dọ̀ àwọn ń lọ bẹ̀. bá ń lọ́jọ́ kan bá fẹ́ wọ àfẹ́ ọba òjò wá rọ̀ àwa kúrò láti inú masalasi central mosque bẹ́ẹ̀ tẹ̀síìlù náà là ń lọ́njẹ́ náà tẹ̀síìlù náà yẹ tẹ̀síìlù tó júmọ́ ẹ̀yìn júmọ́ àná mọ́ tẹ̀síìlù ilé àfihàn ọba ń gbà náà lábá kúrò ní central mosque àti júmọ́ òjò wá rọ̀ àwa fẹ́ lọ sí kíní ó sì pa wá náà òjò rọ̀ náà tá tó wá sí júmọ́ àná ni Allahu Akbar bójú bá ti rọ̀ kẹ́ máa gbé ọlọ́run ti ó ti fún wa ẹ máa kí wọn lé lóye káwọn èèyàn sọ kò sì tún náà ń gbà náà amasasi kan ti wà nígbà tó ń lajú bíbí tí wọn yìí ti já mọ́rùn tí wọn àbí nǹkan ẹni wo yìí náà ní wo láǹpẹ́ ní kèrè má làmì wọn ò máa jẹ́ mìíràn já mọ́rùn wọn ò ẹlòmíì ò sí ọkà kan pé àkèrè ń jẹba wọn yìí kọ́ ń bá ìlú rí àmọ́ bíbí ṣáà ìfọwọ́n ò sí wọn ò mọ́ súnà nàbí sọ́rọ̀ láwà lọ ìrọ̀ ọ̀rùn lọ bá dé òun náà ó ní kólekóle lòun bẹ́ẹ̀ ti ń tò a bá lọ sí àfíjọ́ náà a bá fi ọ̀bẹ̀rẹ̀ àbórí fún ojú nígbà ìdẹ́nu dé àwọn bàbá jòǹgárì kan máa lọ pé ọba ń kí ọ́ kìíní kankan sàn ìrẹ́ ní káì wọ́n máa ń pariwo ọ̀bẹ̀rẹ̀ ọ̀bọ̀dọ̀ gan ọ̀bẹ̀rẹ̀ láàfin ọba tójú òun rọ̀ wọ́n á ti ń ọba náà ọmọ kó fin ibẹ̀ ni òfin àràfin palace ni kí tó fi rí tọ́ ọba náà bóòrùn bóòrùn mú kí ni ẹ wà lórí wọn ó rà wọn bó ti jẹ́ tó tún lajú tó ni o ní ká rẹ̀ náà ká tó ti fẹ́ wọlé ọ̀nà lẹ́gbẹ̀ẹ́ ká náà ń bẹ̀ náà wọ́n tún gan ọ̀làjú ọ̀nà ilé mọ́ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ tí ọba ti bẹ́ẹ̀ àwọn kan nínú ìdílé ọba wọn máa sọ̀rọ̀ pé kí ó ti fẹ́ ba iye ọba jẹ́ ó ti fẹ́ ba kíni kan jẹ́ ìlànà ni ìyẹn ló ti ànábẹ̀wá yóò ṣe fàáyé sọ̀rọ̀ tí ò fi yọ̀ǹda àbànìyàmù pé kọ lọ sí ilé ìjọba níjọba mọ́ tó bá yẹ síbi kò síjọba ni kì í síjọba ni àá tíyàn lásán bá torí àlọ́pọ̀ òṣèlú ṣùgbọ́n ìjọba ni ẹni tíjọba máa ń ṣe tẹ́ ìgbọ́dọ̀ sọ fún ti ń dé ọ̀dà ọ̀pọ̀ ṣùgbọ́n tí ń dùn dídí àbá ilé ṣe ààbò kí ni wọ́n ti ọdún bá náà gan kí lọ já mọ́gàn níjò lọ́wọ́ adáyé bá ń bàbá rẹ̀ ìwé fòsì wúrẹ̀ wá wá wá sọ̀rọ̀ ní ṣùgbọ́n ìjọba ẹ̀dá tẹ́mẹ̀ ẹ̀ fi lẹ̀ pé wọ́n yẹn wà túmọ̀ ẹ̀sìn pé kí ni ní ti òun lò ọ̀la àwọn ẹ̀mọ́ ní àlejò yìí ti bù lò ọ̀la láàrin bẹ́ẹ̀ ni ọ̀la ni. إذا اذهبوا بقميصي هذا فألقوا أنا وجدنا أبي يأتي eh, بصيرا وأتوني بأهلكم níjọba tí ìta ń lò lọ́wọ́ náà tí ọ̀làjú yìí náà bọ́bá lọ sí ẹmà lọ sí ilé àwọn ìjọba yọ mọ̀ pé òfin bẹ́ẹ̀ kó tó jókòó níwájú gọ́ọ̀fúnà báyìí ó ti kọjá ní àwọn oríṣiríṣi rooms ọwọ́ bí kan tẹ́lẹ̀ sí àtòrí rẹ̀ àtẹ̀sẹ̀ rẹ̀ ní kíní ó check pé bóyá ó gbé mi sára kọ́mọ ìjọ pípé tó gbé mi sára ní ọlọ bọ́ǹbù lọ́dọ̀ gọ́ọ̀mù fóònù ọgọ́lọ̀ ti ń gómìnà báyìí tí fóònù rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ wọ́n ti wà nú awo kan náà kí láwo náà ẹni pé inú ìjọba náà jọwà ṣùgbọ́n ìwọ àlejò ọwọ́ wa àwọn mọ̀fóònù rẹ̀ láyé náà ẹ̀ ń bá gbọ́n tí bá ti lọ lọ́wọ́ mọ̀lẹ̀ mọ̀fóònù lọ́wọ́ láti lé ọ̀dẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ̀lẹ̀ wọ́n fẹ́ kọ́ wà tí ò ní ní ẹnìkankan tó so mọ́ kọjá wà ibi kò sẹ́nìkankan tí ọ̀bọ̀ sọ̀rọ̀ òun náà lè bẹ́ẹ̀ kankan sọ̀rọ̀ tó ọba wa dọ́dọ̀ gọ́vnà àti pírẹ́sidẹ́ntì tẹ́ pé five hours ló àti seven hours ló lò bó ti wà náà nìyẹn o ètò fóònù lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó sọ fún ọ bóòrì wọ́n ti gbà fóònù lọ́wọ́ rẹ̀ wọ́n lè má ti gbà fóònù lọ́wọ́ rẹ̀ kí wọ́n bá ti sọ fún ọ bóòrì màá ó rí àìwọ́kọ́ gbogbo ara rẹ̀ wọ́n gbọ́n bẹ́ẹ̀ tó ọlá ni anábìyí sùkúlù láàrin àríkọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń pè ní masala yusuf alfàmì àárín ẹ̀ka ti ẹ̀yẹ̀wò pé ànábì yusuf ah, ó ní àsìkò pẹ̀lẹ́wù yusuf alfàmì. wọ́n ní ààyè mẹ́rin ní ànábì yusuf orí kọjá lọ́sẹ̀ pẹ̀lẹ́wù. àti kọjá pẹ̀lú mẹ́ta ń bẹ̀ ìtọ́kẹ́yìn náà làwà ń bẹ̀ ah, ànábì yusuf àtẹ̀wò ní pé yusuf àǹkíni clothes ṣé clothes mẹ́wàá jẹ́ àbí ẹ̀wù lágbó ṣé òsì bàbá ilé ìbùn bẹ̀rẹ̀ ọ ní Yusuf àtẹ̀wọ̀ ẹ̀ sábàbọ̀dọ̀ quintet wọ́n kò ní sáà gan àbí nǹkan kan bẹ̀rẹ̀ pé tó wọ́n ní gbogbo àyè lẹ́rẹ̀ẹ́rẹ́ tí anábì yusuf ti bá ẹ̀wù ṣe tẹ́wù náà ti bá anábì yusuf ṣe wọ́n lo ẹ̀wù fún gẹ́gẹ́ bí ẹ́fídẹ́ǹsì wọn ò lẹ̀wù fún kankan láàyè lẹ́rẹ̀ẹ́ ní gbogbo náà lè fún ẹ́fídẹ́ǹsì lọ kí mo kò já ma. àyà eighteen sọ́ọ̀tù yusuf ó rí pẹ́ẹ́pẹ́ ẹ̀rí ní àjòjì àwọn olólùmọ̀ àwọn ọba kan wọ́n ni wọ́n já. wọ́n já. بدم كذب وجاءوا وجاءوا على قميصه بدم كذب ẹ̀wọ́ ẹ̀ náà wọ́n fi ṣe ẹ̀rí fún bàbá wọn yí pé ẹ̀wọ́ ẹ̀ náà rí ìkókò lọ́pàá wọ́n lò gẹ́gẹ́ bí evidence so ayé ẹlẹ́ẹ̀kejì ayé twenty seven twenty eight tí wọ́n sọ́ra sí ìṣẹ̀fọ̀ náà wọ́n tún lò ẹgẹ́ bí ẹ̀rí láti fi fọ ànábì Yusuf mọ́ kúrò níbi sínà kúrò níbi sínà evidence ẹ̀wù àtànábì Yusuf evidence ní result ṣe máa Yusuf plus eh, clothes is equal to ten evidence evidence evidence. ayẹlẹ kejì òun náà ní twenty seven twenty eight oníwà ní káàdà fọmọ ètò. jẹ́ bílíọ̀nsì ní pé fàlá. orí nǹkan bá orí nǹkan bá ẹlẹ́ẹ̀kì lónìí ẹlẹ́ẹ̀kì àtẹ̀kẹta àmì ẹ̀kẹrin òun náà lè ń dáwà ń bẹ̀ lónìí lẹ́yìn náà ti wá ti tẹ̀ lẹ́yìn náà ti fi kí ni lẹ́yìn náà ti tẹ̀ òní dá àbóhùn bí kọ́ni ń fi ha bá. alẹ́ náà jọ́ máa béèrè pé níbo ló ti jẹ́rìí ń bẹ̀ ẹ̀rí bẹ ni pé wọ́n ní anábì sùfò lò lórí àwọn kan sọ yìí pé bí wọ́n mẹ́wù yẹn lọ́gán. iṣẹ́ ìyanu tọ́nà ń fún Yusuf láti dọ́wà ó ti bẹ̀rẹ̀ lọ́hùn wípé kí bàbá àwọn fi kíni kó rí nà ṣùgbọ́n wọ́n wá lo ẹ̀wù pé tí wọ́n bá ti dọ̀hùn àbí kí wọ́n tó dọ̀hùn ní bàbá ó ti máa gbádùn kalẹ̀ ìyẹn náà ní bàbá gbọ́ pé ní ilà ajílú orí ààrẹ látara ẹ̀wù wọ́n ní ẹ̀wù ń gbà wọn wọ́n fi rán wọn kó tún lè bá àdá bàbá lójú pé a ah, mo ti ń gbọ́ wọn ẹ̀ tẹ́mọ́ wá jù sí báyìí ó rí bí o náà wọ́n tó fi sí ẹ́fídẹ́ǹsì ń bẹ̀ náà fún bàbá ìgbé ó ní ó ìjẹlòmíì náà ni àyà fà alúgbòhò aláwọ̀dé àgbẹ̀ ẹ̀wù wọ́n wá ní ànábì Yusuf fẹ́lẹ́sẹ̀ orí ìgbàwà wọn hmm. ní ẹbá bẹ́ẹ̀ fúlẹ̀ ìgbà wọn rántí àti ní àròkò ẹ̀ ń pè láàròkò èèyàn máa ń sẹ̀ka ẹ̀ mú ni títẹ́ sí pé bí a bá ti rí àtúmọ̀ pé ẹ̀wù ilé ìṣẹ́wù lásán ẹ̀wù abami ẹ̀wù abami ẹ̀wù alẹ́wù ọ̀hún àwọn onítẹ̀síro wá sọ̀rọ̀ tọ́pọ̀ mbẹ́ almuhim sókè tí a tọ́lé pé méjì náà wọ́n lẹ́wù tó gbẹ́rẹ́ sí ẹ̀ wọ́n lẹ́wù ànábì wa Ibrahim orí nǹkan. àwọn àmúwárin Yusuf tí wọ́n rìn nà kó ẹ̀wà rẹ̀ lóṣù wọ́n pàtó oríṣiríṣi wípé bàbá wọn dídí àkóbà àìsànàṣù ń bò tí máa fún ìlànà ẹbí ọlọ́run lẹ́yìn nínú àwọn ọmọ wọn ó ti jogún aṣọ aṣọ wọlé aṣọ nǹkan wọn nígbà tí wọn fẹ́ẹ́ ju anábìwá Ibrahim sínú àìsànàṣù sínú wọn bọ aṣọ lọ́rùn ẹ̀ mú àwọn abọ́sọ lọ́rùn ẹ̀ jùbìlì wà dàtọ̀ mìíràn bò ìlànà ẹbí ọlọ́run ọ̀gbọ̀rọ̀ wà ó wọ́n lọ́sọ̀ tí wọ́n dà fún ni ọwá wà nù náà tí ò dùn náà aṣọ wọn wá fi pamọ́ wọ́n wá fún ìtàní ń pa ìtàní ìṣẹ̀lá ilé àti ni o wọ́n wá fún ìta pé ibi tí wọ́n gbé gbà náà ní bí gbọ́dọ̀ Ismail wọ́n gbé gbọ́n fún ìta ìsáàkù náà wá fún yàkú yàkúbù náà wá gbọ́dọ̀ fún ọmọ rẹ̀ náà tọ́bá jẹ́ ànábì ọ̀dọ̀ wọ́n ní ẹ̀wù yẹn kéré kò tóbi wọ́n ní káwọn ti wá pa sínú kíníkan bí okùn ẹran ti fún ẹ bí ìgbà tí yẹn lu bí ẹni báyìí tó níhò nínú àwa ti róbóróbóró àwa kì í bọ̀ mẹ́rin àwa fòkùn sí àwa fi kọ́ ya Yusuf lọ́rùn wọ́n ní kíní yẹn lọ́wọ́ lọ́rùn tẹ́rẹ̀ bọ́ọ̀lù yẹn lọ́dí bóò ní oṣù wá jẹ́ bẹ́ evidence ń bẹ́nu ayé àtọ́rọ pé ilé ha bóò bí kọ́

torí kí ni dájọ́ bá ní ìjọba bóyá ah, torí máa ń tàbí tẹ ẹ̀bùn náà sọ̀dọ̀ rẹ̀ náà. Ẹ kí ni bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀bùn náà tó fi á ti pé bàbá wa ń fún rìnà. Tó fi ń jẹ́ bá ti jù sí yóò rìnà. Kí ni bẹ̀rẹ̀ rẹ̀? Wọ́n ní kò sí nǹkan kan tó fẹ́ máa tú ń bẹ̀rù. Kí ni bẹ̀rẹ̀ lọ́wọ́ mèrè àtòfin fọwọ́ kan igi ọ̀pẹ tó kù sí ìdàgbàsókè já bọ́ọ̀lẹ̀ máa wádìí ilé nǹkan àkìrí náà ó lè rí ọgbọ́ wádìí ẹ àṣírí ni ẹ ọlọ́run ló nìyàn ayẹ fún mi ayẹ kí ló fà sí kí ló ń bẹ lọ́wọ́ Ìsá àdìsọ́ra tó sẹ́lám tó bá fọwọ́ kan tó bá fọwọ́ pààyàn rárá rẹ̀ dá ìtàn tó ń sẹ́yìn yóò sì sẹ́rẹ̀ kan o ọ̀fẹ́ òpin kí ni bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀bọ̀lọ̀ bọ́ bá wò lé ní ìkàkà normal hand náà ṣùgbọ́n àti ọlọ́run bẹ́ẹ̀ kí lọ́fà tó wáyé sípé lágbájá tó bá ti tajà báyìí ń jèrè ń bẹ̀rẹ̀ tí wọ́n ń tà tọ́ ń sọ́ọ̀tù tó bá ti wájú ju ọkàn sí ẹlẹ́sẹ̀ lásán ni àfẹ́kín àti ọlọ́run àti ọlọ́run wà pẹ̀ ǹjẹ́ àyà ọlọ́run ní ń bẹ níbi ẹ̀wù náà. tó pẹ́sàn mẹ́mẹ́ yẹn iṣẹ́ ìyanu tó ṣẹlẹ̀ sí ẹ̀wù yìí tí bàbá bírí náà yìí ta ló ní iṣẹ́ ìyanu náà sí Yusuf lónìí àbíyá òkú mo rò gbogbo aná láti máa ń tàlẹ̀ kẹrin kí láńtà anábì yusuf lónìí àríṣọ́lá tó sọ́lá anábì yusuf lónìí mú títà yẹn tó gbọ́n máa gbọ́ o ẹ̀wù náà wá bí mò ń títà fún anábì àkókò ẹnìkan ló bẹ̀rẹ̀ mò ń títà kó tó di pé mò ń títà débi tó ti ṣe mò ń títà rẹ̀ gangan anábì àkókò náà ti ṣe mọ̀ọ́dúnṣà ìní ilẹ̀ ajílú rí àrí tàbí ń gbọ́rọ̀ ẹnu wa tó pé ìwọ́lọ́wọ́ aláwọ̀ká mú ìgbóòrùn rẹ̀ bó ti ṣe tó súnmọ́ mi tó seven hundred kilometers ní mẹ́ láàrin Egypt ó tó bá láàrin nítorá àti kànáà eh, ní seven hundred kilometers tí ìwọ́n sọ pé ní ah. <laughs> ilẹ̀ rẹ̀ ó ń gángan ní ń bọ̀ ẹ̀wù mbọ bọ̀ bó wá ní tọ́mọ bá wá ń bọ̀ nǹkan jẹ ẹ̀wù làtẹ́rẹ́ ń bọ̀ ó ní mo ti gbó ọrùn yìí mo ti sàlẹ̀ bẹ́ẹ̀ fún táyé fún àìnábì yà fún anyị sọ̀rọ̀ àti

اذهبوا بقميصي هذا ẹwọ́n ní àyẹ̀wò ni hádá wà nínú ẹ̀rọ nínú ayà yẹn wọ́n ló lè pè ní sífà náà اذهبوا بقميصي الموصوف اذهبوا بقميصي هذا tọ́ọ̀bá mọ̀ tọ́ọ̀bá mọ̀ قميصي هذا اذهبوا بقميصي هذا pé anábì Yusuf àìsọ́ra ti wọ̀sán wọ́n fi hádá yẹn fi gbé tóbi fún ẹ̀wù yẹn ni àà ah, ah. bí ọ̀rọ̀ wá gbé tóbi fún kí látọ́ gbé tóbi fún ẹ̀wù lásán ọwọ́ àlọ́ ti ọpẹ́rẹ́sìn ẹ̀wù tí ò lọ́wọ́ tí ò lẹ́gbẹ́ tí ò lójú ó sì ọpẹ́rẹ́sìn ojú ojú sì rí nàlẹ́ náà ó tún wá rí nàìjíríà bó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò tó di pọ́fọ́ lọ ẹ̀wá ni wọ́n mọ́tò tó ti fún bó kí ni kí lásán wọn fẹ́ bí tó ti fún jùlọ náà ilé abóhùn bí kọ́ mi sí ha. ẹ̀wá mú ẹ̀wù bí tó tóbi wọ́n ní ara àmà fi bí tóbi fún kẹ́kẹ́ bó ti wà náà ayà yìí àtúrí inú ayà mí yìí náà jẹ́ bí tóbi fún fẹ́ẹ́ fìlè tọ́ ayà náà tí kò rán ní ilẹ̀ tuntun lónìí díẹ̀ torí pé hmm, wọnú kùrán á sì wọ ní ìsìn tó wáyà dáàmà lọ dáàmà mọ́ ayà sọ́rọ́ fìlè tọ́ ayà kẹsàn-án ọlọ́run ọba sọ pé wọ́n fi gbé tóbi fún ni ààdá bá tí wọ́n fi ààdá gbé tóbi fún nǹkan abẹ́rẹ́ náà láti yẹ̀yẹ́ nǹkan ìwọ́n ni wọ́n bó ti lò ń tiẹ̀ bọ́bá ti wá ló ti mà bí wọ́n ti fi yẹ̀yẹ́ nǹkan náà pọ̀ ní Al-Qur'an àwọn tí wọ́n máa ń yẹ̀yẹ́ àwọn ànábì ọlọ́run wọ́n máa yẹ̀yẹ́ ànábì pẹ̀lú ààdá sallallahu alaihi wasallam suratul Furqan àyà 41 suratul Furqan àyà 41 ọlọ́run ọba tó pé wà ní ìyá ìdáwí هذا الذي بعث الله رسولا هذا الذي بعث الله رسولا كل ما يمين هذا الذي يدين يدين أي شيء يدين سنة نقول أنا بيعلم إن كان هذا الذي بعث الله هذا الذي بعث الله رسولا على إبراهيم عليه السلام الله بسورة الأنبياء آيات 62 عن 63 الأنبياء 62 63 أنا روى إبراهيم عليه الصلاة والسلام أو يا يوسع هذا فيه قالوا قالوا ما أنت وأنت هذا يعني أنت wọ́n ló ti ara báyìí ló kò ara dára báyìí ló bí wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tó ọba tí wọ́n jẹ́ báyìí ni ọwọ́ sọ pé aláwo kẹ́bì rúhun àwọn ìbáraẹni ti gbó sàárẹ̀ olójú òkòwò òkò yẹn oníwájú yọkan bí yìí. Eh, ìtọ́sọ̀rọ̀ jẹ́ ìtọ́sọ̀rọ̀ lọ́kọ̀lọ́kọ̀ náà. Eh, ó fi hádá ó fi rí kíkù ẹ̀. bá a ti ń lo hádá láti fi ọ̀nà nǹkan bẹ́ẹ̀ náà lànà láti fi kẹ́yìn. Eh, ìwọ lọmọ bí ó ti gbé káàdì ó fi lò. sọmọ ìta wà ń bẹ̀ nínú ayé àdá wà ilé àbúhùn bí kọ́ mí. ó fi pọn lé ní o ah, ẹ máa lọ pẹ̀lú ẹ̀wù ẹ̀wù alálùbárí ka ẹ̀wù tí ń tẹ́ wẹ́líwẹ́lí ẹ̀wù tí ó fi tẹ́ alùbáríkà ẹ̀wù tí ó jẹ́ mọ̀rọ̀ jíjà ẹ̀wù tí ó fi tẹ́tí gbogbo dókítà ò lè ṣe láyé. fàálùkùhù tí a jà kò sọ sọ́sọ́ àní yìí sọ pé fàálùkùhù ẹ̀jú àwọn oníjúmọ̀ pé dẹ̀rí ń lọ wọ́n ló ń fi agbé ẹ̀wù yẹn kiri ẹ̀wù tí wọ́n jọ náà fẹ́ kéré àwọn afẹ́fàmọ̀ jáde mọ́ tẹ́mà ní ẹ̀wù rẹ̀ wò ló kéré ju àfàn tí ń jàdà bí ààrẹ ló kéré ìrìnàjò hmm? ààrẹ tó kéré òun ló lẹ́wù kẹtó rí bó kéré ẹ̀wù tó kéré lànà lè lóṣù fún mi àìsàn àtọ̀tọ̀ ẹ̀wù ìlàárọ̀kọ̀. àwọn torí pé ẹ̀wù tí wọ́n fẹ́ fẹ́ náà ṣe ẹ̀wù tó lẹ̀ mọ́ àwọn tí wọ́n máa ń pọ̀ wí pé kìíní kan ní ìkíní tìsàlẹ̀ ní títí pa àbí nǹkan tìsàlẹ̀ àbí yóò bá máa ń pòwe yẹn níkan kìíní kan ti ìsàlẹ̀ títí pa títí pa lọ́tẹ̀lé kìíní kan lára kìíní kan gbàgbó Yorùbá yẹn. àwọn Yorùbá wọn wá àwọn ẹrù sókè ti gbọ́ aṣọ tó sún mọ́ ọlọ́mọdé àrígún jẹ́ náà bẹ́ẹ̀ ni wọ́n ní aṣọ tọ́kàára ìrìn àrẹ́ lójú tó mùsùlùmí rẹ̀ àìsàn ẹ̀kọ́ ìyẹn ló fi jẹ́ títí bàbá náà pé ní ìlà ajídé orí àìsàn wọn ò fagbádára ń fẹ́

òórùn sì ní ìwọ náà mọ̀ pé ara sọ tọ́wọ́ wà nísàlẹ̀ lòórùn ara èèyàn wájú ríhà yusuf ti rìn òórùn yusuf ni àdìgbò ntàbádì lẹ́yìn àwọn ọmọ ọwọ́ bá lẹ́tú láwà ọkọ̀ àti àwùjọ mọ̀ọ́rùn ara wọn nǹkan ẹ ti di lọ́wọ́ mọ́ arábẹ́ni mi lè fi sọ́ọ̀tì àmọ́ òun ìyàwó rẹ̀ fi òun fi àyín tó ọmọ tí wọ́n ó bèbè ní lè fi sọ́ọ̀ mọ́ òun ọkọ rẹ̀ èmi ò tí ì kí mo fi lọ bí ó tí ọba tí ìwẹ̀ nìkan wọn fi márùn. <laughs> òun ti ń béèrè bí èyí tó ń mọ òwe àbí òwe kọ́síẹ́ntì olóorun ti bọ́lá a máa ń pe gọ́ọ̀mẹ̀ntì pé gọ́ọ̀mẹ̀ntì gbogbo kẹ́lẹ́ kan bá ọmọ ẹ̀tí tẹ́ǹtì yẹn bá ń tẹ́ka wọ́n ní ká wa ọ̀jọ́ra wọn àbí òun wà náà ọ̀jọ́ra wọn wọ́n ní ẹ́ eh, tí machine kan bá wà tẹ́lẹ̀ máa fi di tẹ́ẹ̀tì yẹn náà lórí tó bá ti wò báyìí tó bá ti gbóòórùn rẹ̀ tó máa fi wọ́ ni yẹn ti ń di kàṣì. ó yẹ kí development ọba technology débẹ̀ wọn torí pé tó ń bà bá fi mọ òun wọn ni pé ọmọ òun àwọn ọmọ yòókù náà nìyẹn. ọ̀rẹ́ rẹ̀ fi àti ànábì Yakubu ọmọ òun kí ni àwọn ọmọ yòókù náà tó fi differentiate pé òun yìí tó ورجعنا على عدد أبينا طيب آه نعم وكذلك وين كما باتي النبي يعقوب النبي يوسف على وجه أبي wọ́n sọ pé bàbá mi bí ìyá àtọ́lọ́ mẹ́ bẹ́ẹ̀ sì ni àbànyẹ́ nínú àbúrò ẹ̀ náà bẹ́ẹ̀ tí ó wà máa yẹ̀yẹ́ àbúrò ẹ̀ bá ń fìjọ́ pé aláwájú yìí àbí iná kọ́wájú nígbà níyàn rẹ̀ ní pé èmi àti àbúrò mi ní lọ́fà tí ó fi sọ báwọn wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé ìyáńlẹ̀ mọ̀kọ́ọ́mọ́ mọ́gọ́fọ́ orí pé ìjọba ní sọ̀rọ̀ tí ìjọba bá ti ń sọ̀rọ̀ mọ́ mú ní tí gbogbo yín fi gbogbo alátẹ̀ ṣe fún lù yóò sọ pé ní orúkọ mi náà ni a fi ṣe gbogbo kan tẹ́nìyàn lásán bá sọ ọgbẹ́ ẹ parí olórí pé ní òwò ni wọ́n bọ̀ ebe wọ èmi jẹ́ pé odidi báàgì mẹ́ǹtì tẹ́lá kan mo gbé kalẹ̀ àwọn ẹni orúkọ rẹ orúkọ rẹ bó tíjọba bá gbé omi gbé ń tiẹ̀ nìyẹn rọ́bà kún ọkàn lọ́wọ́ kùn lábẹ́ mi wọ́n ní ọlá ni wọ́n ti sọ̀rọ̀ ń Eh, kọ̀mísí eh, kílọ̀pẹ̀ wẹ́jì àbí torí tí àyè lọ́wọ́ àmì ẹ̀yẹn ti ká ìdẹ́tú gbọ́dọ̀ tó máa tún ti fáàrí sáwọn ẹ̀gbẹ́ ẹ̀mọ́ mm. ó ti sọ pé látẹ̀sì rí bá arẹ́yìn fún mi yọ ó ti gbàgbé ọ̀rọ̀ àná èyí tí òṣùwà padà sí àbí iná ó kú kọ́ àwọn náà wọ̀bẹ̀ wọ́n ní torí pé àyè ọ̀la lọ́wọ́ àyè ọ̀la ti ẹ̀tọ́ sí ààrẹ dákìsì nínú ọ̀la ẹlẹ́ẹ̀kejì dáàbò fún ọ ìmàlè wọ́n rí Yusuf wọ́n lo ẹmọ ọ̀rọ̀ ìgbọ́rọ̀ kalẹ̀ náà ni wọ́n lò ń bẹ̀ a máa sọ fún àbò ó rí tí wọ́n sọ pé bí ní ń bẹ̀ nígbà tó fẹ́ bàbá náà àbí náà ni ó rí ebi bí aláwájú yìí wọ́n ní fàṣọ jẹ́ àwa tó bá ní àti dé o ìwọ nìkan ló dùn ròyìn ara lọ́rọ̀ ọwọ́ afẹ́ bèèrè nǹkan kan lọ́dọ̀ ń tún yí pé tíra mi dà ó ní pé tíra mi o ó pè é tíra wa torí pé o ti ní àti dé o ẹni tó ń fọ́ ha fúnra ara rẹ náà àwọn ọ̀rọ̀ míì náà tó bá fẹ́ máa lo pronoun fún ọ ǹjẹ́ máa ọ wà máa lo ọ máa ọ máa lo tíra wa dà o ọba wọlé ní ìsìn jọba ń bí ìyàwó ha ah, ti dé ìyàwó mi ẹ ti dé jẹ wa jáde ó ní jẹ mi jáde sọ pé mo ti dé o ah, ẹgbùn jẹ mi wá mìíràn ló lò lọ wọ́n ní fàṣọ àhà nìyẹn ó ní anábì Yusuf àwọn tí ti fún pé èyí tí ìjẹ́ ọlọ́run jẹ́ náà àwọn ọmọ ń gbọ́rọ̀ kalẹ̀ tí ń ó ní ìdàbò bí kọ̀ ní sí ààrẹ wájú wà bí kí ni wájú wà bí makaran alba ṣe máa yàrí wájú nínú èdè lárúbáwá ó fẹ́ jíjú bí ọ̀bá òṣètù lọ àwọn ní abúlọ́wà lè rí ìsìn pé wájú àfáàtì náà pàpàpà lẹ́yìn ọ̀yá kí ni ìtumọ̀ wájú ní Yorùbá wájú ojú òkè ìtọ́ afẹ́rì náà ń kọ́ kí ló kọ́ rẹ̀ yóò bá ojú náà ní orí nǹkan náà máa ní ọ̀fẹ́ bọ́jú ọ̀fẹ́ bọ́ ojú ojú náà ojú ń dùn mí kí ló mìíràn mẹ́rin ẹ̀yìn ojú ló mìíràn ẹ̀ ojú tó mìíràn ló mìíràn bẹ̀rẹ̀ tó àwọn èdè tá a bá ti rí báwọn àtúnọ̀ sí èdè yẹn ọ̀wáìtì ilé yorùbá ọ̀fẹ́ jù ẹ̀ ọmọ yorùbá làwọn náà yorùbá náà láti fọ́ jáde ah ah ní èdè lárúbá ọ̀tọ̀ níwájú mú gbogbo bíbá ìlú ló kọ àwọn náà ní lọ́dọ̀ náà ìgbètí àbí ìgbètí lélẹ̀ parí àwọn náà níyàn na imú la tọ́wọ́ fẹ́ sọ gbogbo mínìtì àìsẹ̀ sọ àìsẹ̀ sọ wà nǹkan ká wà só mọ́mú ni tìmúnì ìdílé arúgbáwá ó tún ló kàn tiẹ̀ lọ́tọ̀ arunabu ni tí mo gbé arunabu arunaba arunaba arunabu ojú tí wọ́n ń níbà aláwájú àbí ní tí wọ́n fẹ́ mú wa ń bẹ̀ yẹn òun náà ni pé aláwájú àbí ayé tí ojú wà.

nígbà tí nǹkan kan ò sí ah, kí ló dé ọmọ ọlọ́wọ́ tí ń fi gbà èdè tí wọ́n sọ pé famsa obi yìí wọ́jú ha ádì ẹ bá ń fi pa ojú bàbá mi a máa gbọ́ bá ń fi jù lọ́wọ́ yá ó tún lẹ́kọ̀ọ́ ọ wà nínú rúkìá bá àti wọ́n ti rúkìá ń gbà mí wọ́n sọ fún ọbọ̀ ìtumọ̀ ìṣe bẹ́ẹ̀ la bá dúbẹ̀ á kọ̀padà ní ẹ̀kọ́ tó ní láńṣá ọ̀làwùtà tó fàálùkù aláwájì ẹ̀jù tí ẹ̀wù dé nígbà tí èso dán wọn ṣe ẹnu àmọ́ bọ̀ tó fi wá lọ ṣe sábàbí tí bàbá yẹn fi wá fi rí nà padà náà yóò rí nà wá o. náà yàtì majzum ya yàtì asìlẹ̀ ni yàtì kẹ́ni kí lọ́wọ́ fàájì àtàmà rẹ̀ jawabu talab ilé ha bú

وأن فيه بيان قوة السلطان وأنه يحققون في مدة قصيرة ما لا bẹ́ẹ̀ wọ́n ní àwọn ìjọba ń táwọn aráàlú lè ṣe láàrin ẹgbẹ́ àìmọye ọdún láàrin ìtẹ́jú kan àwọn tí ń tàn ìyá anábì yusuf pàṣẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà tún níbi ahìlẹ́kùn ẹ̀jùmáyìn pizza wọ́n jẹ́ wá bẹ́ẹ̀ pizza kan tó bá gba pizza tiẹ̀ kan wọ́n ìta máa fúnlẹ̀ pizza ìyàwó rẹ̀ fẹ́ẹ̀ bá náà ó ti máa fi pizza ọmọ rẹ̀ òun ní gbogbo yẹ́yà wà tó ní ìrìnlẹ̀ àríkọ̀ àlejò ọba ní àríkọ̀bọ̀rọ̀ yìí ó kò jílẹ̀ mbà àti fún yíò níyàn fún yẹn ní orí ilé ibi 100 100 people níyàn fún ẹni títà lẹ́ẹ̀kan náà tó máa gbókù ìjọba ló lè ṣe o tí ọlọ́lá kan bá ṣe bẹ́ẹ̀ gan wọ́n ṣe ẹ̀kẹ́ kò kí lọ́fẹ́ fi hàn sí sọ́fẹ́ gan dà lóru ni àbíjọ́ lọ́fẹ́ jẹ́ ìwọ ni wà tó ní ibi àríkọ̀ àjùmáyìn kí ni nọ́mbà àwọn fámìlì wọn àjẹsílọ. ninety three àwọn kan ninety three àwọn kan seventy seventy six làwọn wa. tuni bi ahlikum ajma'ina nínú alukur'an tọ́ba lọ́wọ́ náà alukur'an ajma'ina ajma'una wọ́n sábà máa lò fún káàdù sẹ́bi nǹkan káàdù bínú sí nǹkan wọ́n máa sọ pé ìyà ìyà ìyà ìyà ìyà ìyà mọ́yà lẹ́jẹ̀ wọ́n fi máa lérí sí yẹn wọ́n máa fi discipline yẹn lọ́pọ̀lọpọ̀ náà alukur'an ìkánú ẹni sọ́dù zókòrò báyà 55 ọlọ́mọdé àtẹ́rí ti wá ọ̀ àtẹ́rí ah, ajímọ̀ yìí náà lọ́rùn kan tọ́bá lọ òwúrú ti pọ̀ tó mẹjọ́rù díẹ̀ díẹ̀ náà lábí mú lọ́jọ́ sí pé àánú ní bẹ́ẹ̀ ajímọ̀ yìí ah kó láwà sí wa lókàtò Kùránì tó wáyé kí wọ́n máa lo ájúmọ̀ yín náà dáadáa tó ká máa sá fún díẹ̀ díẹ̀ ká máa máa lò pọ̀ nìyẹn o torí pé kòránì ọ̀nà tí wọ́n gbà lò á bí bínú bínú bínú ni wọ́n bínú àwọn wọ́n bínú àwọn tí wọ́n lò fún bí wọ́n fẹ́ bí ṣètò náà lérí pé mọ́ bá ti wọ́n jẹ́ tán ni ọlọ́mọ bá ti wọ́n jẹ́ o. àwọn àyè tí wọ́n ti wá lò tó ti dá ó sì dédé ìpayà àyà tò ní pé wà tó ní ìdí àríkan máa jẹ́ máa ń wà tó ní ìdí àríkan máa jẹ́ máa ń lọ́dún sọ ọ̀rọ̀ àyà 65 ọlọ́wọ́ bá sọ pé wà á dúlábùnáta màláfàrí wà á dúlábùnáta ọlọ́run níbẹ̀ yẹn ó ní wọ́n jáì bákan náà àjùmáyì aláwọn ọlọ́run ọláwà náà lápapọ̀ sọ́tò ṣọ́ ara bákan 169 170 169 170 ọlọ́run ọba ń sọ pé ọ̀pìlẹ́sì ní wàhálì rẹ̀ máa dáa إليها موسى ومن níbi tí a náà lọ tó ó ní asọ́fà 133 134 bẹ́ẹ̀ náà ni lóòtù náà wọ́n sọ ń parí 133 134 sọ́fà ó ní Àyà tó ní náà nìyàn oní ilé àbóhun bí kọ ní ìsìn. Bí wọ́n ti wá délé náà ní ẹ̀kọ́ tọ̀lá, bí ìsìn láìsàn, wọ́n fẹ́ gbéra jọ àti àfẹ́ kú àti gba peter báyìí àbí àfẹ́ kú ní mísọ́ à ń lọ palestine padà ibẹ̀ láàtọ̀ kalẹ̀ sí lọ́sàn ọ̀la insha Allah ta'ala ṣùgbọ́n lójú ọ̀nà náà a máa rí nǹkan tí ń ṣẹlẹ̀ ojú ọ̀nà díẹ̀ díẹ̀ pé wàlámá wàlámá wàlámá náà sọ pé ojú ọ̀nà láti wà wàlámá wàlámá wàlámá tó títí táàfi pàdé ní ọ̀la ká máa bẹ nínú àbọ̀ ọlọ́run wassalamu alaikum wa rahmatullah ọlọ́run dáhùn máa ta àwọn àgbàkù ọlọ́run dáhùn máa ta àwọn àgbàkù jẹ́ ẹ̀yà